الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته النبي محمد صلى الله عليه وآله وسلم وسيقى زكاة الفطر نعنى يا لوري بوبو مسلمين تو لا láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan mọ́dù mẹ́rin fún ọkùnrin obìnrin ọmọdé tàbí àgbàlagbà a máa yọ láti fi fọ ẹni tó soso yá àmúmọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ṣeéṣe kọ́tọ́wọ́ rẹ̀ wáyé lásìkò ìgbà tó ń soso yá àmú Ramadan jíjẹ́ ọ̀ranyàn zakati kò fẹ́ni kankan sílẹ̀. Si lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí tó sì jẹ́ pé ó ti kú láàárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ẹni tó lówó nínú wa bákan náà ni ìgbésí ayé rẹ̀ ń já sí kó tó di wípé ọdún dé ó lè jẹ́ pé nìkan ni ń bọ̀ ẹni tí ń bọ̀ òun náà ni ọmọ bá yọ zakatul fitr ìlọ́fà ló fi jẹ́ pé àwọn ọmọ wa kéékèèké àwọn aláàbà wọn yọ tiwọn ọmọ ọ̀dọ́ wa àwọn aláàbà yọ tiẹ̀ ọkọ òní ọba yàwó yọ tiẹ̀ tó bá ti ṣe máa yọ zakatul fitri tí ẹ bá ti wá yọ zakatul fitri yẹn ẹ rí dájú pé ní tẹ́ ẹ yọ lóúnjẹ ànábì sallallahu alaihi wasallam oúnjẹ lóní ká yọ láyé rẹ̀ wọ́n yọ alkama wọ́n yọ zabib wọ́n sì yọ dabinu wọ́n sì yọ akẹ́tù gbogbo àwọn eléyìí wọ́n yọ ní zakatul fitr láyé anabi sallallahu alayhi wa sallam torí pọ̀ ní lóúnjẹ tó wọ́pọ̀ jù láwùjọ wọn nígbà náà oúnjẹ tó wọ́pọ̀ jù láwùjọ tiwa náà tiwa náà lè fi yọ zakatul fitr pẹ̀lú májẹ̀mú kọjá oúnjẹ tó ṣe fi múdù wọn múdù òun náà ni gbogbo oúnjẹ tí wọ́n bá máa fi igbá igbá àwọn kà tí wọ́n máa fi wọn oúnjẹ tí wọ́n bá ti máa fi gbá àwọn kà wọn òun náà la lè fi yọ zakatul fitr ètò túmọ̀ sí pé èèyàn lè fi sú yọ èèyàn lè fẹ̀gẹ́ yọ so ànàmọ́ ẹ̀ lè fi yọ so ẹ ò sì lè yọ bọ́ǹvìtà ọlọ́run yọ zakatul fitr torí bọ́ǹvìtà èso oúnjẹ tí ì lásán ni tẹ́lẹ̀ ìbáyé wa oúnjẹ tá a bù ní múdù mẹ́rin báwo ni múdù kan rí ẹ̀kún ọwọ́ méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ó sì kéré jù ọwọ́ tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún pọ̀ jọjọ ìjọba ti bu ẹ̀kún ọwọ́ méjèèjì yẹn lẹ́ẹ̀mẹrin kéèyàn kanu àwọn eh, múdù yẹn sì wà tá a máa rí lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè tí wọ́n ń ta pàápàá láwọn mọ́ṣáláṣí so ẹ lè rárú rẹ̀ so ẹ bá ti wọ́n rú rẹ̀ mẹ́rin láwọn kùn kéèyàn kanu a lè fowó yọ torí pé owó kọ́ ni wọ́n ní ká fi yọ gbogbo ìgbà láyé bùkátà ọmọ èèyàn sówó. So, ó ju bùkátà rẹ̀ sí nǹkan míì lọ bébí bá ń pààyàn tá bá gbóúnjẹ wá fún pé sóúnjẹ ló ń fẹ́ ni àbówó tó ń tẹbi tí ń pààrùn owó ní òpè fún torí ẹ̀ wọ́n mọ̀ pé owó ọmọ èèyàn ní bùkátà sí ju nǹkan míì lọ kún tó sọ pé oúnjẹ náà lẹ gbọ́dọ̀ yọ ní lálá gbọ̀ngàdàn ètò túmọ̀ sí pé àgbọ̀dọ̀ á fagbárí irọ́ káàkiri bọ̀ àmọ́ àgbékàwọn èèyàn fowó yọ torí owó làláì ní bùkátà jù wọ́kọ́ lọ́ọ́ ọlọ́run ọba ńlọ́mọ̀jù òfin rẹ̀ tó sì ṣe kò sì dá kọjá láì jẹ́ pa tẹ̀lé. a máa yọ fáwọn aláìní aláìní tá a yọ fún tó bá ké ń bẹnu mọ̀lẹ́bí wa iye kan àbí ìbátan wa òun ló dáa jù gẹ́gẹ́ bí òfin tó de gbogbo owó tá à ń bá ń fi tọrẹ bíi zakat àbí ìtọrẹ tó ṣe pé àtinúwá ni tá a bá yọ fún àwọn mọ̀lẹ́bí wa ó ní ládájú ká yọ fún aráàta lọ nítorí pé tẹ́ bá yọ fún mọ̀lẹ́bí ẹ̀sìn tẹ́ ẹ fi sùn ẹ ti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá fún jẹun ẹ tún fi sokun ẹbí pọ̀ nù ẹ ti gba aládọ oríṣi méjì kí mọ̀lẹ́bí yín bá wà tí à ń jẹ tó jẹ́ ẹni tó ṣe pé kò ní lọ́tọ̀ kí ẹ zakatul fitr yẹn fún òun ló pé tó bá sì jẹ́ pé alábàágbé náà lẹ fún àwọn ẹni tó ṣe pé wọ́n jìnnà sí ilẹ̀ bá gbé fún kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n wọ́n ní sáwọn lè máa gbé fáwọn lè máàmù lè máàmù bẹ́ẹ̀ ni tí lè máàmù bá já láìní tí sì ń bùkátà rẹ̀ ẹ gbé fún ṣùgbọ́n mi gbé tèmi wa tó ń gbé tiẹ̀ wa gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ jọ sílé lè máàmù yàrá kìíní kún yàrá kejì kún yàrá kẹta kún lè máàmù ẹ sì bẹ̀rù ọlọ́run sí torí pé nígbà míì nítorí pé ẹ̀yin mọ ẹni tó jẹ́ aláìní jù nínú àwọn tó ń tò lẹ́yìn yín ẹ lè fi ẹ lè fi sọwọ́ sí àwọn míì náà yàtọ̀ sẹ́yìn torí ẹ̀ tí lè má mú kankan tó ń gbé ránṣẹ́ sí tó bá ti papọ̀ jù tó bá ti mú nǹkan tí wọ́n ń bùkátà tó fi sọwọ́ sáwọn míì wọ́n ń bẹ nínú àwọn ẹni tí ò ní tí ń tò lẹ́yìn rẹ̀ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ dáàmọ̀ pé kò ní wọn àti ẹ̀ gbé lọ sọ́dọ̀ rẹ̀ rárá wọ́n wá fi àìní yóò fi máa sọdún wáyé o ẹni tó bá ti yọ zakatul fitri fún nínú tí wọ́n yọ fún ọyàn ìwọ náà yọ tiẹ̀ ń bẹ tó o bá ní nǹkan míì tó lè yọ wàá yọ fún rẹ wàá yọ fún ìyàwó rẹ wàá yọ fáwọn ọmọ rẹ nínú rẹ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ. orí nọ́mbà tí ẹ máa ṣe tó ní zero eight zero eight six zero one six five four one fún àwa tí a bá wà ní tòsí zero eight zero eight six zero one six five four one. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àdìgbẹ́ ti ń pè. Mohammed Ismail láti rán. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi tí mo fẹ́ béèrè alákọ̀ọ́kọ́. Ṣé èèyàn lè kí Sọláàtì Mangri kó tó yìnà sábà dé ìrọ̀lẹ́? Ẹlẹ́kejì, ṣé Zakato Fitri ṣéyàn lè pẹ́yìn pẹ́yìn méjì? Alhamdulillah, tí a bá ti rí pọ́ọ̀rùn wà. tó a yẹn tó túmọ̀ sí pé kẹ́ barakata ti jẹ dẹ́bínú kan àbí mẹ́ta àbómi lẹ́mú àbẹ́ẹ̀tẹ̀ ẹ̀rí dẹ́bínú àbómi èso kan lẹ́rí lẹ́jẹ tó ti ṣe yẹn ti sínú nù lẹ́yìn rẹ̀ lọ ṣe sọ̀látù magrib oúnjẹ tí wàá fẹ́ jẹ ẹ̀yìn na magrib náà lọ ẹ̀kẹ́ máa fi sí lọ́nà tó ṣe sọ̀láàtì lára jù kó tó di pa sí àyè sì wà tá a lè fi jẹun lẹ́yìn sọ̀láàtì magrib ní ìfarabalẹ̀ kó tó di pé sọ̀láàtì ìṣá ìwọlé. wọ́n ní tábà yọ zakato fitiri wa tá a lè kún fún èèyàn tó ju kan lọ bẹ́ẹ̀ ni a lè kún fún èèyàn tó ju kan lọ kò sí gbèdéke iye tíṣẹ́ bá a sọ pé kẹfẹ́ nìkan so kò bá jẹ́ pé tẹ̀yìn nìkan náà lẹ gbé fẹ́yàn méjì kò bá jẹ́ tẹ̀yìn púpọ̀ náà lẹ kún fẹ́yàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ kó sí wàhálà ń bẹ̀. àwọn tí a bá ń pè láti ìlú òkèèrè zero nine one five nine eight seven one six four six zero zero nine one five nine eight seven one six four six. Hello. Wa alaikum salaam wa rahmatullahi. Olókàn ìgbẹ́ ti ń pè. Ṣáàkì Eh, ìbéèrè tó lórí ni pé sàkásìsì tí wọ́n máa yọ ní ìjọ ọdún yẹn. Hmm. Eh, àwọn ìmọ̀mù kan máa ń fọ ọkàn ní pépà mo wá ní tí wọ́n sọ sí náà ni àbíṣe gẹ́gẹ́ bá lọ sí ṣe nù. pépà kí ni ẹ. bí wọ́n fi hàn kéwu sínú pépà wọ́n wà ní kí wọ́n fi sínú ọkà bí ẹ̀ka tí wọ́n gbé mi. <laughs> ọ̀tìtò òdòdó àgbọ̀ rí ẹnu yìí láti ń gbọ́ lórí ẹ má mímì kù mí o ní kí ni pé kí ni lákùúyọ zakato fẹ́tẹ̀rù lọ́ba parí nílẹ̀ fẹ́ máa nù gbogbo bí ká máa ṣiṣẹ́ awo iṣẹ́ awo ló bí eléyìí ìsìláàmù ò ní í ṣe pẹ̀lú awo tó o bá ti jẹ́ babaláwo gbàgbé pọ̀ ń ṣe ìsìláàmù tó o bá ti ń baláwo ṣe gbàgbé pé mùsùlùmí ni ọba ọba kú àwọn aláwo ẹgbẹ́ rẹ̀ àwọn ní ọ̀sìn so má mímì kú mímì ọkà báwò láì ṣàjẹ. Hello. Wa alaikum salaam wa rahmatullahi. Orúkọ yìí bẹ́ẹ̀ ti ń pè. Ìbéèrè yìí. Ìbéèrè ni pé ẹgbẹ́ ìbílẹ̀ ti máa yà mí nígbà àwọn ìyàwó ìlàdà ọmọ nígbà mi mọ́ Alhamdulillah, gbogbo àwọn ẹni tí wọ́n bá ti jẹ́ pé abẹ́yìn náà ti ń jẹ àìsí wọn ń lé pẹ̀lú yín kó pé ká má bàa wọn yọ zakatul fitr a lè lọ́mọ tí ń bẹ léwe a lè lọ́mọ tí ń bẹ nílùú òdì bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tá a bá ṣàtìmọ̀ pé kò lágbára tó lè fi dayọ fúnra rẹ̀ á bà yọ ṣùgbọ́n àwọn tó lọ́nba ti bò láti nínú àwọn ọmọ wa tó náà lè dá nǹkan ara rẹ̀ yọ kó má dayọ ẹ yọ tí ẹ kó nu èyí tẹ́yìn ọmọ bá wọn yọ nítorí pé ẹ lè má bá wọn yọ náà títí láéláé àdúrà wa náà ni kí ọwọ́ àwọn ọmọ náà tètè táwọn náà dá tiwọn nípa ọmọ yọ nǹkan wọn fúnra wọn ọmọ yín tó sì ti wọlé ọkọ ẹ̀ ní bá yọ ọkọ rẹ̀ lókùn tí ọmọ bá yọ náà. hello. Wa alaikum salaam wa rahmatullahi. Orúkọ àrí tí ìrìn àjò tẹ fẹ́ rìn tó bá jẹ́ ìrìn àjò tẹ́ pé tí gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń tà ń pé ìrìn àjò nínú àṣà wa wọ́n pé bẹ́ẹ̀ ni ìrìn àjò ló rìn tó bá ti jẹ́ pé ròrìn yẹn lẹ fẹ́ rìn tẹ́ bá ti gbéra tẹ́ fẹ̀yìn ó di tẹ́ ti fẹ̀yìn ó di ìlú tẹ́ ti gbéra tẹ́ ti fi sílẹ̀ àtìgbà náà lẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣe kọ́sù tọ́lá àwọn àdìtì tó mú wa wípé kìlómítà yẹn gbọ́dọ̀ tó yẹ báyìí pàtó wọn àfẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ní tó sẹ́kù ní pé kí là ń pè ní rírìn àjò nínú urufu wa nínú àṣà wa ẹ lè fẹ́ ti èjìgbó ń bẹ̀ ń kẹ́ fẹ́ lọ ṣogbo kẹ́ lẹ́rìn ìrìn àjò ìrìn àjò báwo ẹ lè fẹ́ ti èjìgbó kẹ́ lọ sí wọ́n ti pè ẹ fẹ́ lọ sí àwọn ìlú tó súnmọ́ yín tó súnmọ́ yín kó a máa bọ̀ wàá lọ rìnrìn àjò àti èjìgbó ìrìn àjò orú èwo ni tọ́wọ́ pé tọ́wọ́ pé tọ́ bá sọ̀kò láti jìgbò kò ní ọ̀bọ̀ sí náà. Ọ̀lẹ́kùn sọ̀rọ̀ lórúkọ ìbẹ́ ti ń pè. Ìbéèrè yín. Ẹni tí ó rí nǹkan oṣù fẹ́ kọ̀ọ̀tún pẹ̀lú tó ti ìdáná rẹ̀. Àwọn ọ̀dọ́jà náà ti ṣe pẹ̀lú ìgbésí òtútà òtútù ìbádà náà. Bàbá wá di ọjọ́ lẹ́kẹ̀ẹ́ Ṣáínà ó ń ṣe ìbádà rẹ̀ lọ. Wọ́n ti kò dá, wọ́n sì ń ṣe ìbádà lọ. Bàbá wá di ọ̀dọ̀ kan tí wọ́n tó dá. Lẹ́yìn ìgbà tó ti rẹ̀ ọjọ́ lẹ́kẹ̀ẹ́ wọn. Ṣé nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni kò ṣe ọjọ́ méjì tó yẹ sí kèké pé ó ti ní ìdáwọn ìbádà ọjọ́ méjì tó fi ṣekú. ọjọ́ méjì tó fi ṣekú ni ẹ̀. alhamdulillah. tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ọ̀gbà tó ṣe lọ́jọ́ méjì yẹn tó wẹ̀ òkú ṣe é ṣe ìyá. òṣìṣẹ́ kẹ̀lẹ́lá. ṣé ó wẹ̀. ṣé kí esi sọ ń lọ lọ́lọ́gùn kó gùn fèsì kó ń ló lóògùn kan tó kọ̀ parí alhamdulillah ẹni kí nǹkan oṣù rẹ̀ bá jẹ́ pé ìjọ méje ló fi máa ń wá tọ́jọ́ méje yìí wá pé tí nǹkan oṣù ọba dá ṣé báwọn fuqaha al-maliki ìyàbọ̀n ti ṣe sọ yóò fi ọjọ́ mẹ́ta kùn lópin ìgbà tó ṣe pẹ́ jẹ́ nǹkan oṣù yín wá a jẹ́ pé yóò ṣe di jọ́ lẹ́yìn jọ́ yẹn yóò wẹ̀ yóò lọ máa ṣe ìjọsìn rẹ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa ṣe tẹ́lẹ̀ á wàá ka ẹ̀jẹ̀ tí máa ń wá nígbà yẹn kún alistihaba ẹ̀jẹ̀ àárẹ̀ so bí ó ti ṣe máa ṣe nìyẹn tọ́rọ́ làwọn ọba ọ̀dá obìnrin kan nínú gbogbo àwọn obìnrin wípé gbogbo ojoojúmọ́ ayé lòun fi máa ṣe nǹkan oṣù ilé ìjẹ́bù sì jẹ́ ṣùgbọ́n tá a bá fi jọ́ mẹ́ta kún ọjọ́ tó ti máa ṣe nǹkan oṣù yẹn a máa pé gbogbo ẹ̀ ní nǹkan oṣù lópin ìgbà tó ń ka gbogbo ẹ̀ ọba ti jíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ tọ́ba tún ti jíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ mẹ́ẹ̀ẹ́dógún péré látàkùn nǹkan oṣù gbogbo ìtọ́ba ti lé lórí rẹ̀ ńkọ́ á pè ní ẹ̀já rẹ̀ ọ̀wẹ̀ wàá máa sin lọ. zero zero eight six zero one six five four one zero eight zero eighty six zero one sixty five option àgbẹ̀lá máa pè sí àṣàbáwá ní gbókèrè 09159871646 09159871646 Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni owó ni ó kó wà kiri. Láti bó. Owó láńtà látọ̀jọ́ aláàfẹ́. Kí ni ìbéèrè yín? Ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọjọ́kùnrin ṣé ó lè gbẹ̀bí fún aláboyún ní inú àwẹ̀ kó la tàbí báyìí sọ̀ látòrí aláàfin. kọ̀tọ́kọ̀ gbà fún gan tí ọba sí Ramadan nítorí pé alìsílám ẹ̀sìn àpọ́nlé ni ilé ìtọ́kọ̀ apẹ́ká sọ yìí wa ìsìláàmù ọgbà ọkùnrin kó ajẹ́ pé lóbìnrin olóbìnrin ọmọ ìyàdí lẹ́wájú ẹ̀ torí pọ̀ fẹ́ gbàbí fún so medicine tá a là ń kọ tọ́wẹ́ pé tó bá ní í ṣe pẹ̀lú obìnrin àwọn ọkùnrin là ń dà lọ sí agbọ̀n abẹ ètò bá ní í ṣe pẹ̀lú obìnrin àdọkùnrin síbẹ̀ ètò bá ní í ṣe pẹ̀lú ọkùnrin àdọbìnrin síbẹ̀ àti òyìnbó ni òyìnbó ní olójútì kankan kò sì lẹ́sìn kan ẹlẹ́yìn tó kọ lẹ́kọ̀ọ́ pé kọ́ tẹ̀lé ẹ̀rọ pé ńgbà táwọn tó yarí mọ́ àwọn ìlànà tá ń tẹ̀lé nínú ẹ̀sìn wọn lọ́wọ́ làwọn rò pé gbà náà làwọn tó lọ síwájú so gbogbo ń tẹ̀sìn wọn bá ní kí wọ́n ṣe àwọn máa ń takò ní nítorí pé àwọn kà pé lẹ́yìn ẹni lọ síwájú islam ọgbà kọkùnrin wa jẹ́ pé ìwọ lóbìnrin olóbìnrin lọ́mọ gbà bí fún kọ́dà kọ́ má sí rọmọbọ islam ọgbà tó fi dórí abẹ́rẹ́ obìnrin náà máa gún abẹ́rẹ́ fọkùnrin ọkùnrin náà máa gún abẹ́rẹ́ fóbìnrin islam ọ̀farama náà. hello. Àwọn alékùn sọ́lá ọmọ ìṣẹ̀lẹ̀ ó kọ́ àdíjẹ́ ti ń pè. Ìyá ti bá jù sí láti rí ọ̀rẹ́. Kí ni ìbéèrè yín? Àwọn àbàdìdá tí ẹ̀sìn kejì ni tí ẹ bá ṣe ojú kòkòrò jẹ ilé ìtàn fún àwa mùsùlùmí fáwọn mùsùlùmí ní ẹ̀tọ́ àti ṣe àbí àjẹsọ tó sọ sílẹ̀ gan àbí kò sọ sílẹ̀. alhamdulillah tí ọ̀kan nínú àwọn tí ì ṣe mùsùlùmí bí àwọn ahlul àwọn yahudi àbáwọn nasara tó bá bùn wọn lẹ́bùn ẹ̀sìn islam kò sí léèwọ̀ pé gbà nítorí pé èèyàn séèyàn ẹ̀yọ́ múlẹ̀ tura yín

kò sí nǹkan tó burú lópin ìgbà tẹ́bùn tó fún ọ nítorí pé òun sọdún yẹn kò bá ti ta koro tí máa ti bùn tẹ́lẹ̀ tí ó sì sẹ́ran tó pa nítorí ọdún nínú rẹ̀ náà. zero eight zero eighty six zero one sixty five four two hundred lámà pèsè àwọn tábà ìlú òkèèrè á pèsè plus two three four nine one five nine eight seven one six four six plus two three four ninety one fifty nine eighty seven one six four six inú ìbéèrè tí wọ́n tẹ̀ ẹ́ sí mi. Hello. Hello. ó bèèrè bèèrè pé wọ́n ní àwọn gbọ́ kútúbà nígbàtí ẹ̀ta níjọ́ jùmọ̀ nípa àdúrà tẹ́yẹ ká máa sí ní àkókò ìpápájọ́ ní ìrọ̀lọ́nà mẹ́kànlá fún òṣèṣẹ́gbùn lápá ọ̀fà fáàlì wọ́n ní ìjẹ́ alẹ́ máa ṣe àdúrà inú kú ní oṣù wa dáadáa jù ìgbà tí wọ́n bá mọ àdúrà tó lè máa ṣe lọ́rọ̀ fẹ́tínásì kò ní oṣù tó bá ti tàájú. alhamdulillah aisha radiyallahu anha ó bí anábì muhammad sallallahu alaihi wasallam lórí pé tọ́lọ́n bá fi mí ṣe kòǹgẹ́ àti ilé Laylatul Qadr kí ni kí n máa ṣe ládùá anábì ní kó máa sọ pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. nígbà tó ti ṣe pé kókó nǹkan tá à ń fẹ́ kó ṣe lóru rẹ̀ láti pàdé òun náà ni kó jí láti ṣe sọ láti fọlọ nínú sọ láti rẹ̀ ẹ jẹ́ ká dó àyọ pọnbẹ nínú forí kanlẹ̀ rẹ̀ ibi tẹ̀síáhùdù rẹ̀ kó tó di pọ̀ sálámù tó bá tún ṣàdúrà náà ní ìparí sọ láti rẹ̀ kápọ̀ ń ṣe kùnúùtù allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anni jẹ́ kó pọ̀ púpọ̀ nínú àdúrà rẹ tó máa ṣe yẹn wàyí o tábà ti wá parí sọ̀látù tahajjud sọ̀látù tá a ṣe lóru ààyè ti tún sí sílẹ̀ fún ọ púpọ̀ púpọ̀ láti tún máa ṣàdúrà yẹn yóò jẹ́ pò náà ni wọ́n máa sàn lẹ́nu rẹ bí tọ́ tó ní dá dúró kọ́ làwọn bó lè bá a forí ti mẹ́mẹ́ kó lè bá a fi ṣe ọ́ náà. Hello. Wa alaikum salaam wa rahmatullahi. Lọ́dún kan àdúgbò ẹ̀ ń pè láti ọ̀yọ́ ya àrímọ́ta wọn. kí ni ìbéèrè yín. ẹjọ́ ìgbà ní fúlàní yìí mọ̀kànlélórí pé òkèèrè fúlàní onígbàjáde ní ojú ara fúlàní ọ̀bàjẹ́ rà. lópin ìgbà tó bá pè nǹkan tó jáde kì í ṣẹ̀jẹ̀ omi ló jáde ẹ kàn lọ tábà ní tẹ bá ti tábà ẹ máa bá sùn yàmù yín lọ kó sí nǹkan tó sùn. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti ìbéèrè ń pè. Àti ní ìbéèrè yín. Ìbéèrè mi ni pé mo fẹ́ bèèrè pé tí èèyàn bá bóyá èèyàn ti dàgbò yẹn sáà padà ní sí pé orúkọ tí wọ́n sọ yẹn kò ní ìtumọ̀ kankan nínú àìsàn àbí ìkò. Bí orúkọ wo? Bí àti ọkọ̀ kábáwà tí wọ́n sọ yẹn tí a pé tùmọ̀ kí tùmọ̀ lọ bá ní àbọ̀ mú tùmọ̀ burúkú tí ò bá sì mú tó bá mú dání lèèyàn pààrọ̀ ní bá sì jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó ṣe é so kò nídìí ká yí padà kò nídìí ká yí so ẹ wá ẹ jẹ bẹ́ẹ̀ náà lọ kò tí èèyàn bá wá fẹ́ yí ọkọ̀ padà náà tó bá yí padà rẹ̀ nídìí kẹ́ tuntun ẹran kankan pamọ́ sọ̀rẹ́tà fi yé gbogbo aráyé pé tọ̀ èmi tẹ̀ ti mọ̀ sí ẹ̀ lágbájá mo ti di báyìí ṣòtọ́ àjẹpẹ́ láwọn dọ́kúmẹ́ǹtì kan tó wà officials so ẹ lọ kéde láwọn bí prọ́sẹ̀sì ìjọba ṣe wà so that wọ́n á fi mọ̀ pé ìwọ tó ń jẹ́ orúkọ báyìí tó fi gba àwọn ìwé ẹ̀rí wọn yìí ìwọ náà ló sì tún jẹ́ orúkọ mi ní ìsìn torí pé wọ́n bá rò pé ìwé ẹ̀rí oníwé ẹ̀rí ló jì tó fẹ́ máa lò eléyìí jẹ́ oṣù jẹ́. zero eight zero eight six zero one six five four one bẹ́ẹ̀ ni a máa pèsè. hello. hello. wa alaikum salaam ọ̀hún ṣe orúkọ àti tẹ́jú pé. orúkọ mi ni àìjẹ́ ẹgbẹ́ òsókè. Abubakar Ibrahim láti ìjọba. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kí ni ìtumọ̀ kọ̀wé yá? Tó kọ ni àbí báwo? Sórúkọ àbí kí ni? Èrò kúkọ obìnrin. Hmm. Ẹnu ìsìlámù kejì tó wà ní pé kí ni àwọn ìbílẹ̀ mi rí ní ara ìmáàmù tí mi fi ní pẹ̀lú rẹ̀? Ntẹ́yìn bá rí ní kẹ́ béèrè. Kí lẹ́yìn lọ́rọ̀ máàmù tẹ̀lé tó bẹ̀? àbá wọn àbá sọ ilé táìmù pé kí òun kò gbọ́ sí táìmù tó ṣèkínní kò wá gbà àwùjọ ń rí pé ó tó ń dúró bí pé tó di pé kí wọ́n máa iṣẹ́ bí a ń rí bí a ń gbà báwọ́ dáadáa ń ṣe. ó ti yẹ. yẹ́wò ó ti yẹ ó kọ́ tẹ́ béèrè kọ̀wé yá alágbára. sọ alágbára yẹn onítúmọ̀ rẹ̀ ṣùgbọ́n ìwà pé sọ́tọ́ tó da àbí ọ̀dà kò sínú ọkọ̀ tó da torí pé ọkọ̀ tó bá ti ní àǹfọ̀ní mánú Islam ò fẹ́ ẹ̀wọ́ ọkọ̀ mi kẹ́ fi sọ ọmọ but pàwọ́ yíyá ìtumọ̀ rẹ̀ ni pé alágbára bìnrin. wọ́n ní ìmáàmù tó ṣe pé kìí ṣe sọ láti ní àkókò bóyá máa fi falẹ̀ àbí máa ṣe kásìkò tó wọlé so àwọn tó rí i pé ń pawọ́ dà oúnjẹ sẹ́wọ̀ sòtáwọn so, lè máa tò lẹ́yìn rẹ̀ tó wáá pé gbogbo ń tẹ́ wíyì ọba rí bẹ́ẹ̀ pàápàá ń pa ọ̀dà ń yẹsẹ̀ wò ó ti disqualify rẹ̀ so eléyìí ọ̀yẹ́ kó máa ṣe lè máàmù fún wa Islam àwọn mùsùlùmí ló máa ń ṣe sọ́láàt ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí tó bá wá mọ́sálásí á béèrè kí ló gbé wa ni wáyé o ẹni tí ń yẹsẹ̀ wò ó ti ṣe nǹkan kan tó ta kó pípọ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ó ti ṣe kèfèrí torí inú gbàgbọ́ ta gbọ́dọ̀ ní sọ́lọ̀ nípò nìkan ló máa ń tọ́ pamọ́ ẹ̀dá ọlọ́run kan sí tó máa ń tó pamọ́ àbí tó lè máa ń tọ́ pamọ́ gbọ̀nà pó lè lo nǹkan kan mọ́ so à ń tẹyàn rìn à ń lo omi àtẹ́lẹwọ́ ló ń wò àpòkọ kan wà tí máa tó àṣírí fún gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ẹni tó bá ti ní tó ń ṣe nù eléyìí ti kó nu Islam bófin ọlọ́run ọba ti ṣe rí nù ọlọ́run ní kó la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wọn pé gbogbo ẹni tí ń bẹ ní sánmà méjèèjì ilẹ̀ méjèèjì kò sẹ́nìkan nu wọn tó máa ń tọ́pa máa fọlọ́ ọ̀rọ̀ yìí lè máa yàwọ́ lẹ́nu torí pé òkùnkù gbọ́ ìsìláàmù yìí tẹ́lẹ̀ náà gbogbo ìsìláàmù báṣubàṣu rádaràda lọ́pọ̀lọpọ̀ ń ṣe sọ ẹni tó sì kọ́ ní ìsìláàmù náà mà á sọ ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn bani lọ́kàn jẹ́ nǹkan tí wọ́n àwọn eléyìí ọ̀tọ̀ kọjá ìmáàmù bọ́yá ní lédì táwọn náà bá máa ní aṣíwájú ó lè lọ du àtijọ́ aṣíwájú wọn níbẹ̀ yẹn. hello. sọ̀rọ̀ lẹ́kùn sọ sọ̀rọ̀ kẹ̀kẹ́ gbọ́n sókè orúkọ àdìgẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín. ìlú náà kò ní kí kí wọ́n lè pè láti. kí n tó wá ń gbé àti ìmọ̀lẹ̀ pàṣẹ wọn àti iṣẹ́ iṣẹ́ ìràpẹ́rẹ́ ìyẹn lè ṣe ọ̀tí yóò fi ọ̀tí yé alhamdulillah ẹni tó jẹ́ pé wọ́n ṣe sọ́láàtì tí iṣó wá ń gbọ̀n tó lè máa pa mọ́ra pé lópin ìgbà tí iṣó èèyàn bá ti jábọ́ kò sí ní tó ṣe sọ́láàtì rẹ̀ bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn aṣáájú wa sọ bẹ́yìn wípé tí a bá ti lè pa mọ́ra tí ọ̀bá sá ti jábọ̀ kò sí tó ṣe sọ̀láàtù àbó tilẹ̀ jẹ́ pé ò lè fi ọkàn àtara lápapọ̀ sí sọ̀láàtù fọlọ́ ẹni tó ṣe ọ̀pọ̀ kan pọ̀ sórí rẹ̀ pẹ̀lú pé sóńgbọ̀n ọ̀hún pa mọ́ra ṣùgbọ́n tí ọ̀bá sá ti jábọ̀ kò sí tó ṣe sọ̀láàtù rẹ̀ wọ́n ní dáhùn máa ń ṣe ẹ̀tìkáf sáwọn lè máa gbọ́ rédíò wọ́n máa gbọ́ bóyá wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń tọ́ gbọ́ kẹ́ ẹ mójútó ẹ̀tìkáàfù yín tẹ̀sí torí pé ẹ̀tìkáàfù ìtumọ̀ rẹ̀ ni pé ẹ fẹ́ dáníkà wà ní mọ́ṣáláṣí dojúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn èèyàn torí pé náà lẹ́ fi gbogbo ọjọ́ ayé yín ṣe ẹ fẹ́ fi há paraná títí tẹ́ fi parí ẹ̀tìkáàfù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀rọ léwọ́ ìgan alára wọ́n máa ń ṣe ẹ̀tìkáàfù ń ṣe lọ́yẹ̀ kó fi sílé kọ́ mẹ́jọ jẹ́ pé ọ̀bọ̀ ibi tó ń ti ṣe ẹ̀tìkáàfù tó lẹ́ni tó fẹ́ pè ọ́ tó fẹ́ béèrè nípa business tó fẹ́ sọ nǹkan kan fún ọ nípa business òun ò fẹ́ mọ̀ pé bóyá ẹ̀tìkáf kan lọ wà bó sí ní ẹ̀tìkáf ẹ̀tí retí tírélà kan pé máa ń kọjá bọ̀ so tírélà wọn ò tí ì dé tó fi wọ ẹ̀tìkáf wọ́n wá ń pè ọ́ pé a ti dé o àti wà lẹ́bàá lé o níbo ni ká já sí o àbọ̀ wọn sọ pé ẹ tọ́ọ̀tọ̀ wà lókè odò ní ọjà tí wọ́n mẹ́ta sí sàlẹ̀ ìsàlẹ̀ odò lọ́wọ́ wà ní mo ní ká ẹ kó lọ sókè so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn rí pé kọjọ́ ń tó lọ́ọ́ fẹ́ máa ṣe mọ́ṣáláṣí Náà. Inú ìbéèrè tí ẹnìkan sẹ́lẹ̀ síbi, wọ́n sọ pé tí a lè bá òbí ìrìnlẹ̀ bó òbí rẹ̀ tó ti kú, ó lè bá yọ Zakatul Fitr nígbà tí wọ́n ti kú. A sọ pé májẹ̀mú Zakatul Fitr méjì, al-Islam wal-Haya. Èèyàn gbọ́dọ̀ jẹ́ Mùsùlùmí kó sì wà láyé láàyè láàárọ̀ ọjọ́ ọdún ẹni tó ti kó ti parí. Ó ti parí àwọn òbúkátà Zakatul Fitr yẹn mọ́. Àdúrà àti àwọn sàárà jẹ́nẹ́rálì tẹ́ plus two three four nine one five nine eight seven one six four six ìbẹ̀ ni àti abáwa ní gòkè lánàá pè sí. hello. hello sáàlẹ̀. wà lẹ́kùn sọ́lá wa ṣùlá orúkọ àti jẹ́jẹ́ ń pè. lọ́dà abẹ́ bèrè orúkọ. àti jẹ́jẹ́ ń pè. bákàrẹ̀ wà orúkọ mi láti kò. àkínní bèrè ni àwọn àfáà sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé àwọn àwọn bí àkájọ ń pé kan jẹ́ sí sẹ́lẹ̀kì bí àtàbà ń kóúnjẹ fún yàn lásìkò ọdún. Òfin Ọlọ́run ni pé òfin Ọlọ́run ni pé tó bá ti jẹ́ pẹ̀yìn pẹ̀lú wọn ẹ bá jọ máa bùnra yín lẹ́bùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó sì jẹ́ pé ẹ̀bùn tí wọ́n gbé fún nítorí pé àwọn sọdún kọ̀ yapa yàtọ̀ sírù tí wọ́n ti máa gbé fún ọ tẹ́lẹ̀ tí ò sí ẹran tán pa nítorí ọdún nínú ẹ̀ àwọn sọ̀hábà máa ń gbàrú ẹ̀ náà. hello. hello sọ́wọ́n. wọ́n lékun sọ́ra wọn sọ orúkọ àdìsẹ́ fi ń pè. àti ẹ̀jọ́ la kí ń pè ní sí ìjọba ń bọ̀. kí ni ìbéèrè ẹgbẹ́ òsókè? ẹ jọ̀wọ́ nígbà tí àfáà mi dìbò bá a lóṣèlú wọn ní tàbá fẹ́ lọ jẹ́ jákà pé hmm. a lè lo ọwọ́ ẹyọ kan, kìí sọwọ́ ẹyọ kan, ọwọ́ wa méjèèjì, á sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Wọ́n wá da oúnjẹ sínú rẹ̀. Wọ́n da oúnjẹ sínú rẹ̀. Kò gbọ́dọ̀ jẹ́ ọwọ́ tó kéré, kò sì gbọ́dọ̀ jẹ́ ọwọ́ tó tóbi látòbí jù. So awa wọ́n wá da oúnjẹ tá a fẹ́ fi ṣe zakato fitri yẹn sínú àtẹ́lẹwọ́ wa méjèèjì sọ̀tọ́ bá ti kún á dà síbi kan áàbù kejì áàbù kẹta áàbù kẹrin òní wọ́n pè ní sáà múdù mẹ́rin tèèyàn kanu sọ bẹ́ẹ̀ ni ìyẹn tá a bá rí ní tá a lè fi ṣe múdù so àwọn kọ́ọ̀pù kan wà tí wọ́n ń tà láwọn tí wọ́n ń ṣe tanta plastic yẹn tó jẹ́ pé tẹ bá ń wọn ẹ̀kún ọwọ́ méjèèjì tó yà wí tọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù rẹ́gì rẹ̀ ní máa ṣe so ẹ wá fi ṣe àpèjúwe múdù tìyín tẹ́ máa fi yọ zakato fitr so wọ́n bi àwọn olùmọ̀lérì nípa pé a lè bù ú kó lé kó lé sí múdù mẹ́rin òfìyàn kọ̀ọ̀kan lọ́dọ̀ apá kan nínú wọn àwọn sọ pé mẹ́rin náà ní kó jẹ́ mẹ́rin apá kejì sọ pé ìbọ́lọ̀ ń sọ pé wa man tatawwa'a khayran fa huwa khayrun lahu ẹni tó bá tinú rẹ̀ wá kóun ṣe àlékún oore oore náà ni ó máa já sí fún ìyẹn ni pé kó o bu eléyìí la fara mọ́ kó o bu tó bá lé díẹ̀ sí i ló pé ju kó dín díẹ̀ sí ṣe eléyìí jẹ́ bó ṣojú. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àmì tẹ̀sí ń pè é ẹ̀gbọ́n sókè láti lọ́rin náà kí ni bèèrè yìí Nàìjíríà kò ní orúkọ nínú àwọn orúkọ tí mo gbọ́ lẹ́nu kan náà bèèrè lẹ́ẹ̀kan yìí sọ orúkọ ọmọ kan wà lẹ́kùn tí a fẹ́ sọ alhamdulilayi alhamdulilayi orúkọ yẹn ó mú dáadáa ó mú dáadáa nítorí pé orúkọ ọlọ́run ọba ní alqahar torí rẹ̀ tábà sọ máa pè ní abdulqahar ẹrú ọlọ́run ọba tó borí ẹrú ọlọ́run ọba tó borí gbogbo nǹkan tí a bá sì sọ ma a gbìyànjú láti jẹ́ pàwọ́ gangan fúnra wa máa pè dáadáa torí tí òbí ọba máa pè gbogbo aráyé yòókù o àwọn náà ní máa pè o lọ́wọ́ ní Abdul Qaharu so Abdul Qaharu ọ̀tọ̀ ní táwọn wí ní ìsìn wọn Abdul Qahar ha yẹn oníṣẹ́dà Abdul Qahar so tá a máa ti ń pè dáadáa tọ́mọ bá fi di pọ́n náà alhamdulilayi ó dàgbọ́ gbọ́ páńpé dáadáa ẹni ọba ti pè dáadáa kò ní dá lóhùn yóò lè máa fi yé wọn pé èmi kọ́ là ń pè ọ́ báyìí lẹ́pọ̀ kọ́ ni ká sọ ọmọ lórúkọ yẹn dá púpọ̀ náà. zero zero eight six zero one fifty five forty one ibẹ̀ ni àtàláwà ní tòsí láàmà pé láàmà pé fún ìbéèrè wọn. hello. wà á lékún sọ́ra wọn fúlọ́ lọ kàtórí káàdì fẹ́ ti ń pè. Adam Sulaiman láti Badagry Èkó. kí ni ìbéèrè yín? ìbéèrè wa ni pé ẹni tí obìnrin tí ó ṣe nígbà tí Ramadan ṣe wà lóyún so nígbà tí Ramadan Ramadan tó ti máa dé ó ti tó mọ tán ìgbà Ramadan yẹn ti máa dé ó ti mm-hmm. ìbéèrè. nínú ìbéèrè tó máa ń gba bí mẹ́ta àbí márùn-ún ṣá lọ́rùn so àwa ń gbé pé ká ti dọ́pẹ̀ dáadáa tó kí ni ká ṣe sí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹja lè ṣe sírù nǹkan bẹ́ẹ̀ nǹkan náà na sùúrù sí i. Lọ́rọ̀ <laughs> dọ́dún ní lóyún ní ń máa sọ̀ká lọ́rọ̀ àna sùúrù sí kó fi lè máa láǹfààní àti sílọ̀ ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ń ni pé yọ́ọ́ máa san padà ni kì í ṣe pé yọ́ọ́ máa bọ̀yàn fídíà kan kò sí fún aboyún àbẹ́ni tí ń lè máa tọ́jú ọ̀rọ̀ tó gún régé ọ̀rọ̀ tó gún régé nípa aboyún àtẹni tí ń lè máa ni pé ẹ̀ san padà torí pọ̀rọ̀ fídíà ni wọ́n máa sọ Abdullahi bin Abbas radiyallahu anhuma òun ló òun sì wí ni láti fi aboyún àtẹni tí ń re máa wé arúgbó àwa rí i pé wọn ò jọra wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọn ò jọra wọn àti aboyún àtẹni tí ń re máa kọjọ arúgbó rárá rárá torí pé arúgbó ti ń ṣe kèé kó ń bẹ́ẹ̀ lọ́yà parí sísàrè ni ẹ sì mọ̀ pé aboyún àtẹni tí taboyún ọ̀padà parí sípò ti bímọ inshàlá tẹni tí ń parí sórí pé wọ́n ti gbọ́mú lẹ́nu ọmọ sòwòtórí rẹ̀ ẹni tó lóyún àtẹni tí ń re mọ́ ńṣe ni wọ́n kàn jọ ẹni tí bá ń ṣe ìbà kì í bẹ láéláé yóò padà kú mẹ inṣàlá so náà lọ àwọn ọlọ́run sọ pé wa man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra so min ayyamin ukhra àwọn ẹni tó bá já láàrin àbí tí wọ́n bá tiẹ̀ jẹ́ kó rí ìrìn àjò ni wọ́n wà wọ́n san padà ní àwọn ọjọ́ mi sọ ẹ kí tí bàbá kú ń bẹ tán ẹni tí bá ń ṣe nínú Ramadan yóò padà san padà bẹ́ẹ̀ náà ló lóyún tó bá bímọ yóò san padà bẹ́ẹ̀ lẹ́ni tí ń rí mọ́ tó bá gbọ́yàn lẹ́nu ọmọ yóò san padà eléyìí lọ dọ́gba jù ọdún méjì mẹ́ta yẹn ẹ sá ti kọ́lẹ̀ inṣàlá yóò máa san bó bá ṣe lágbára mọ́ ọlọ́run sì bá san. plus two three four nine one five nine eight seven one six four six. plus two three four ninety one fifty nine eighty seven sixteen forty six àwọn sábà mi ní òkè ibi tí a máa pè sínú ẹ̀. hello. hello. sam. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àmì ìbílẹ̀ tí wọ́n pè. orúkọ mi ni abdulhamid láti eh, abẹ́òkúta. kí ni ìbéèrè yín. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú mọ́sáàsì tó ní láti ṣàtì máa eh, kí ọ ìwà tó tó wá tó fún ṣọlá ìwádìí kí ṣọlá àlùmíjì síbẹ̀ ìgbà tí mo lọ kí sọ́lá tàbí méjì síbẹ̀ mo ti kí sọ́lá ìgbìmọ̀ tán ẹnìkan wọlé so mo á kókò pé kí ìgbà àti ẹ̀ka ti lọ kí jọ̀mọ́ wọ́n á jẹ́ ẹni yẹn ìgbà tí wọ́n á jẹ́ ẹni yẹn ó ṣe báyìí sọ́lá ti báyìí ti láka ẹlẹ́kẹta àwòrán mi já so mo á padà lọ so kó ló di pé mo dé kó ló di pé mo lọ sọ̀rọ̀ àgbà kó ló di pé mo dé àmì ó ti tó ní kí mo gbé padà tó bá àmì kó ní kí mo padà léèrè wọn ọ̀la ti ti parí tó ń ṣe tó máa rò kó bóyá ṣé kí n fi ṣé kí n fún àwọn dáwọn kí ni àbí kí n fi èyí tí mo ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yẹn ṣó máa bá ìyàwó yẹn ẹlẹ́kẹ̀kẹ́ lẹ́kẹ̀kẹ́ ni, pé um, tí a bá ń ṣe bóyá tí a bá ń ṣe ẹni sọ̀la ìgbà mi wà lọ́wọ́ pé ní kí wọ́n ti ṣe um, kí wọ́n ti kápá tí à lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ pé táìmù tí wọ́n máa ṣiṣẹ́ pé òkú ni màá tí wọ́n ti pé àná ah, alhamdulilah àkọ́kọ́ kò sí sọ̀lá àtàgọ́ méjì sọ̀lá àtàgọ́ méjì yẹn láyé jọ̀ ni táwọn èèyàn máa sọ pé ìrun méjì mẹ́rin gbogbo tí àgbọ́yé àwọn èèyàn ò tí ì tó ni wọ́n máa ẹ rí i pé sọ̀látò lọ́ọ̀rù ní ìsìn ó ń wọlé kágo kágán tó lù ó lọ́jọ́ ajé sọ̀látò àgọ́ méjì ètò túmọ̀ sí pé tó bá ti wọlé tà ìwọlé tá a pè sọ̀látò a fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ láàrin ìgbà tá a pèpè fún sọ̀látò sígbà tá a sì kọ́ ọmọ ó ti dá ọba bọ́sà àgọ́ kan àgọ́ kan kọjá àṣojú márùn kò sí wàhálà ń bẹ́ sọ̀rọ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ tẹ bá ti síwájú ṣe sọ̀látò ọ̀ràn yẹn kan lẹ́yìn nìkan nígbà tí ìṣẹ́lómi kẹfẹ́ jọ sí ó ti tó àmọ́ tẹ́ bá wá tún sọ̀láàtì yẹn ṣe nínú jàmá lórúkọ pé ẹ fẹ́ tún ní ládàá pé ẹ ṣe sọ̀láàtì nínú jàmá tí èsì ta mọ́ tẹ́lẹ̀ kejì yẹn náfìlà ni ó máa jẹ́ òfin ọlọ́run sọ pé wala tubtilu a'malakum ẹ má fọ ara yín bara yín níṣẹ́ jẹ́ ǹjẹ́ tá a bá wà lẹ́yìn imam tí àwa ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ ní náfìlà a sì ti síwájú ṣe sọ̀láàtì yẹn lọ́ranyàn tó bá bàjẹ́ ṣé a san padà ni àbá mi san padà kò bùkátà kẹ san padà ọjà bó ti ṣe jẹ wọ́n ní àwọn máa gbàgbé lọ́pọ̀lọpọ̀ láti ké fatia táwọn bá wà lẹ́yìn imam jẹjẹ pé ńgbà bá dérò kú làwọn tó rántí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam tó ní kò sí sọlá ti fẹ́ni tí ò bá ké fatia àwọn ẹ máa tún ṣe ni lẹ́yìn ìgbà tí lè má mú bá ti sálámà ó túmọ̀ sí pé ìtẹ́ bá rántí ka fátíà lẹ̀ bá èyí tẹ́ rántí ka fátíà ń bẹ̀ ẹ tuntun mú wá títí tó ń ka sọ láti yẹn fi pé mẹ́rin tó bá jẹ́ lọ́hùr àfṣùr àṣà ilé ìtẹ̀tì ké fátíà ẹ̀ tí è mẹ́ta tó bá jẹ́ mọ́kìrì tí è méjì tó bá jẹ́ àṣùbà náà. Hello. Hello. وعليكم السلام ورحمة الله ركوع àti ìjọ́ ìjọ́ pè. آية قاعدة لك فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر سبايا يا سوال نعم ألو وعليكم السلام ورحمة الله ولو كان رجال òkè mo fẹ́ bèèrè ń pé ní àdúgbò wa káàdà náà wà fáàtì níyàwó ilé sáàmù ara jẹjẹ ẹ̀lọ́ ẹgbẹ́ pàtàkì bí láti wà lọ́ta búrẹ́dì tí ó lẹ́tọ̀ láti fi búrẹ́dì onífà jẹ kààyè pẹ̀lú búrẹ́dì mọ́kẹ́ onífà búrẹ́dì onífà ọdún yóò ti yọ lópin ìgbà tó bá jẹ́ pé oúnjẹ tí ó sè ti ń tà bíi búrẹ́dì yẹn kìí ṣe pé ifá òun lọ́ba yín ṣe èèyàn ló ṣe wọn sì fi sọrí ifá so ọlọ́run bò bí ọ́ wípé kọ́ ọmọ wádìí tó bá fẹ́ ra búrẹ́dì tó béèrè mùsùlùmí ló ṣe ni àbẹ́ni tí ì ṣe mùsùlùmí ó pè ìgbà tí ò bá ti jẹ́ pé wọ́n fi sọrí ifá wọ́n sì sọ pé ifá mú ìwá kéèkì búrẹ́dì yìí so kí ló fẹ́ mú ọmọ rà kò sí tó fẹ́ mú ọmọ rà wọn náà má jà fara láti fẹ́yàwó tíyàwó fi jẹ́ pé ń bọ̀ dáná àmọ́ búrẹ́dì ó lè rà kò sí wàhálà yìí ẹ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá so bọ́bá ló ń ṣe Islam gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀bọ ni wọ́n ẹni tí wọ́n ní í ṣe fáyìn ó lè jẹ́ pé mùsùlùmí ní tó ń pera rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú wọn iná ló jẹ́ pé Ṣàngó ni wọ́n ń bọ̀ ẹlòmíì wà jọ pé sù náà ní ń bọ ẹlòmíì àwọn òòṣà oríṣiríṣi láwọn ilẹ̀ yorùbá wa yìí so bọ́ọ̀lù tí wàá fẹ́ jẹ́ mùsùlùmí wọn náà bíra rẹ léèrè tó ń ṣèbéèrè yẹn so lóògùn kan tó kó pamọ́ torí pé tó bá lóògùn kan tó kó pamọ́ àbó ló jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ìsìláàmù rí òṣè o ìsìláàmù rí òṣè wá wá kú ẹnìkan gbọ́dọ̀ ṣe sọ láti ṣe ọ̀la ilé ìjẹ́ ti ṣe jẹ́ náà. Hello pápápá. Alhamdulillah Rabbil Alamin. Adúrakọ́ fún ọlọ́run bá nílẹ̀ ìlàdíṣọ́ fún àwọn olùkọ́ wa, Sheikh Dr. Safadin Gbadébọ̀ Rọ́dún, Arúsọ̀húnlá, tí wọ́n ti ń dára lẹ́kọ̀ọ́ láti àárọ̀ kí ọlọ́run bá kọ́ bá lọ́rẹ̀ ní ọ ní orí dáadáa, kó dí kí a ní ká jẹ àǹfààní wọn. Sèbí ni a jẹ ètò dé ní òwúrọ̀ ìyá tó máa pẹ̀lú ẹgbẹ́ níbẹ̀ insha Allah. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. الله العظيم الموحد في الجلال بكمال الجمال Ṣẹ̀ máa bọ̀ àṣọ àgbádùn àdúgbà. Ṣé wọ́n bẹ̀rẹ̀? Títí Nàìjíríà ọgọ́ ìlú eighty nine dot three pẹ̀lú náà lẹ́wà bí aago mítà fi ń kú ìṣẹ́jú lẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ wà nígbà. Ramadan oṣù àforíjì